ẹ̀yin tèmi ọ̀rọ̀ yorùbá kan ló sọ wípé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní àsìkò ìgbádùn eléyìí ni ẹniọlá àjàó èyí tó rò papọ̀ lẹ́yìn gbogbo fíìmù rẹ̀ èyí tó ṣe fíìmù yìí tó gbé jáde tá a pe àkọlé rẹ̀ ní àjàkájù lẹ́yìn gbogbo wàhálà èyí tó ṣe nínú fíìmù náà fún àwa tá a bá rí ìpolówó fíìmù ọ̀hún ẹ rí wípé iṣẹ́ kékeré kọ́ ni eniola ajáò èyí tó ṣe láti fi polówó fíìmù láti ìlú kan dé ìlú kan ni bẹ́ẹ̀ sì ni ó ń fi tagbára tagbára ló fi ń ṣe gbogbo àwọn ìpolówó yìí à ó ṣiṣẹ́ o nínú fíìmù ọ̀hún bẹ́ẹ̀ sì ni adúpẹ́ lọ́wọ́ elédùwà fún wípé ọlọ́run bá fèrè sí iṣẹ́ rẹ̀ owó kékeré kọ́ ni wọ́n pa lórí fíìmù ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn gbogbo iṣẹ́ èyí tó ti ṣe ó wá rí wípé àsìkò sinmi ti tó ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó ṣe kí ni ẹ kó ní àsìkò ìgbádùn eléyìí ló mú un tó fi pinnu lọ́kàn rẹ̀ wípé ẹ London ó yá o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní ojú ẹ òpó mi yìí London lọmọ wà lọ́wọ́lọ́wọ́ báyìí o hmm. Ẹniọlá Àjàó ó ti wà ní London ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí tí ń rèdí kéékèèké lọ yìí <laughs> àbẹ́ ẹ̀rọ mọ ẹ̀rọ mọ ẹ̀rọ mọ ṣe dùn látòkè délẹ̀ ẹ abẹ́ẹ̀rí ẹ wò ẹni ọ̀làdùn hmm, wàláì tẹ́ ẹ bá ń gbọ́ pé ọmọ dùn látòkè délẹ̀ ọmọ sùn ó dùn ó dùn àbí indomie kẹmọ kó jẹ ní rọ́ṣirọ́ṣì gbogbo ẹ̀yin ará London ẹni ọlá ti dé o hmm, ẹni ọlá ti dé ó lóun ti dé ó ní ó yá ẹ bọ́ síta ẹ bẹ́ síta ẹ jẹ́ kí àwọn ó jọ ṣeré hmm, ìlú London lọ́mọ wà ṣùgbọ́n kinní kan wà ní nǹkan tí àwọn èèyàn ń sọ lórí fídíò yìí tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè wípé ṣé Ẹniọlá wọ́n ní ṣó ṣe ìdí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí wípé gẹ́gẹ́ bá a ṣe ń wò yìí ó ti pẹ́ tá a ti ríru ara tí arábìnrin yìí èyí tó gbé yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rìdí tí tí ń jìdí lọ yìí àwọn èèyàn wá ń béèrè wípé ṣó ti ṣèdí ni àbí bò ni àbí tó tún ti jẹun sísàlẹ̀ ni àbí bò ni gbogbo ẹ̀ ṣe wá dúró déédéé báyìí pé àwọn ò mọ̀ bí ẹni tó tó gbérù ìbàdí báyìí ṣùgbọ́n ní tèmi kàn rí ni wípé ọmọ rẹwà ọmọ dùn ọmọ dúró déédéé àbẹ́ẹ̀rí owó dáa bẹ́ẹ̀ sì ni ó sì dá kéèyàn ò tẹpá mọ́ṣẹ́ rẹ̀ bí olúwa rẹ̀ bá tẹpá mọ́ṣẹ́ rẹ̀ kò sí n téèyàn ò lè fowó téèyàn ṣiṣẹ́ fún téèyàn ò ní lè fi ṣe hm, ọmọ dùn ọmọ rẹwà kí ni nǹkan tẹ́yìn náà rò lórí fídíò ọ̀hún gbogbo nǹkan tẹ́ bá rò ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn fídíòs wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tẹ̀yìn ń ṣalábàápàdé fídíò wa ẹ mọ́ gbàgbé láti follow page. yìí